العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim fẹ́lódún ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. schools are many across nigeria but unless you are standard give all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge. Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè. Níbi ìkákọ́mọlẹ́ akẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń tọ̀rọ ọlọ́run tí ò lábúyẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà bẹ́ẹ̀. mufilihun àìsí tó ní ilé kéwù tá a ti kọ́mọ lẹ́kọ̀ọ́ lárúbáwá hadith sikin nafu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ifeolodun idiobi area ibadan or call zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three mufilihun high school learning for success in both worlds. ثقلت موازينه فأولئك هم المفلحون abẹ ọlọ́run gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní kún wọn lọ́wọ́ láyé àtijọ́ gbéda kìámọ̀ bá ní sàlékún yìí mọ́ ní àrísìkì àti dáadáa fún wọn àtẹnìkọ̀ọ̀kan wa náà tí à ń tẹ́tí gbọ́ wa tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní ká bẹ̀rẹ̀ látorí àyọkà látinú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́bìnrin wa Maryam Àyándèjì tí yóò kà fún wa bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل صفا فلهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وكفوا ماء حميما فقطع أمعاءهم ọlọ́run bá ní fún àwọn ọmọ ẹ̀ ní àlùbáríkà má jẹ́ kán gbàgbé mọ̀ àtàwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa míì Muhsina Abdullah bismillah. Qala Rasulullah ma haka fi wa karita an yattali alayhi Muslim translation the prophet of Allah peace be upon him said righteousness is good character and sin is that which disturbs your heart and you do not like people to know of it. Transmitted by Muslims. Lessons from the Hadith. 1. Islam lays much emphasis on good behavior. 2. One should refrain from doubtful matters. 3. Any deed that causes doubt, doubt and confusion in one's heart should be avoided. 4. A believer will not like people seeing him committing sin. Ọlọ́run bá ní fún àwọn ọmọ ìní àlùbáríkà tí ó pọ̀. Ẹ̀yin arúgbó Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ eléyìí ni episode 8 apá kẹjọ lórí asbabu gọdọbìlà àwọn tó ń fa ìbínú ọlọ́run pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run á lórí part 8 yìí torí pàwọn tá a fẹ́ sọ lọ́dún ìpọ̀ adẹ̀dí fi episode mẹ́jọ àti fi sọ tó ń fà bínú ọlọ́run nìkan ọlọ́run mẹ́jọ àrí bínú rẹ o jẹ́ ká rí ìyọ́nú rẹ afá láwọn tó tún fa ìbínú ọlọ́run ó pọ̀ rẹpẹtẹ o àátàrí mú méjì mẹ́ta mẹ́rin márùn-ún bẹ́ẹ̀ ni ní òní ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ lọ mọ̀ para tó máa ń fa ìbínú ọlọ́run òun ni ká máa gba owó bọ̀bẹ́ èyí ohun tá a máa ń pè ní bribe mí máa gba àríṣùà sótìyé mí máa gba owó bọ̀bẹ́ ká máa gbà ká máa fúnyàn ara tó ń ìbínú ọlọ́run ni jàmáà ẹ wo bí ọ̀rọ̀ nàìjíríà dé dúró lónìí bọ́ọ̀ dáwọn iléeṣẹ́ ìjọba kí wọ́n tó dán ọ lóhùn wọ́n kọ̀ gba bíráìbù rẹ̀ bó o délé iṣẹ́ aládàáni kí wọ́n tó dán ọ lóhùn àfi kọ́ ọkọ́ fún gateman lówó bọ́ ọ bá délé ìwòsàn pé visiting hour rẹ o àsìkò báyìí lọ́yẹ kẹ́ ẹ wá wo aláàárẹ̀ o ìwọ wá débẹ̀ lásìkò tí èsàsìkò nínú kánmọ̀wùlẹ̀ jọ wọlé kán tẹ̀ lófin wọn tàbí tán bá wá wo tọ́lọ́run mọ́ ọlá kánmọ̀ gbowó lọ́wọ́ rẹ̀ ẹ wà rí gateman tí ó gbowó ọ̀sẹ̀lẹ̀ sẹ́mi gangan tí mò ń sọ̀rọ̀ mo lémi ò ní fún ọ màá pẹ́ tí mo wá wo èmi èfún èèyàn bribe tí n bá sì wo ń tàn ní ìsìn màá tún padà wo tí ẹ bá ṣe kọ́ bá di kàrán gìdá pé tí àbá fóńtàn ẹ̀tọ́ wa ò gbé lọ́wọ́ ẹ̀ làwọn àáfàá ló lè jẹ́ làlúrí kìí làlúrí kí n wo aláàárẹ̀ ní ìsìn padà wá wo gbà mi ẹ wo bí kálukú ṣe dọ àríṣùà owó bọ̀bẹ́ owó bọ̀nú bribery bá a ṣe sọ́ di tọ́nọ́mà lónìí àwọn agbófinró wọ́n gbowó tí ọ̀yẹ́ kan gbà lọ́wọ́ dráìvà ẹni tó jẹ̀bi gan ó lè dá láre tó bá ti lè bribe german ara ń tọ́ ń fàbínú ọlọ́run ni ibo wa ni owó ògbọ̀nú owó ògbọ̀bẹ̀ ibo ni ọ̀wà símọ́ lórílẹ̀‐èdè nàìjíríà fẹ́ẹ̀ gbọ́n tánà bí ìwà sọ ni sallallahu alaihi wa alihi wa sallam ànábì ní làánà lọ́wọ́ rọ́ṣí wàlmùrùtẹ́ṣì àti wọ́n tó ń fún yàn ní bribery yẹn tó ń fún yàn ní bribe tó jẹ́ pé wọ́n náà involve nínú act of bribery àtẹni tó gbà ẹni ìbínú ọlọ́run lẹ́yìn méjèèjì ìbínú ọlọ́run ọ̀nbẹ lórí yín torí náà gbogbo àwa mùsùlùmí bá a ṣe wà nú àwẹ̀ tá à ń wáyọ̀ nú ọlọ́yìn táwẹ̀ bá parí pari mọ́jà fún máa gba bribe mọ́ ẹ mọ́ gbowó sábà mú owó bọ̀nù owó bọ̀bẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ owó àràmù ni owó òbínú ọlọ́run ni ẹ mọ́ gbà á ẹ mọ́ fún yàn ká lè sọ́ra níbi ìbínú ọlọ́run ọlọ́run kọ́ làwa o àáfàá lára tó tún máa ń fa ìbínú ọlọ́run tá a gbọ́dọ̀ jìnnà sí òun ni ó máa múra bí obìnrin kóbìnrin náà kọ́ máa múra bí ọkùnrin tàṣàbù rìjálì bí nìsá wá tàṣàbù nìsá bí rìjálì làásìyà máa fi àáfàá ní kọkùnrin ọmọ wọṣọ obìn kọ́ máa múra bí obìn kọ́ máa sogi obìn ẹwọ ní tá a wà lónìí ọkùnrin náà wá dẹni tí ń lu etí lọkùnrin dẹni tí ń lo ọkùnrin ni. a ní civilization alọ́làjú ni eyín òkè ń sọ̀làjú barbarism ìwà ìlàjú ìwà ẹni tó luko òun nìyẹn ọkùnrin èyí máa ń múra bí obìnrin kọkùnrin náà wá máa rorò kọ́ wá máa lóhùn ń soge kó lóhùn lajú ni kó lóhùn ni celebrity odidi ìbínú ọlọ́run ní bẹ́ẹ̀bí eléyìí bẹ́ẹ̀ náà ni káwọn obìnrin ọmọ wa wọ ṣòkòtò kóbìnrin náà máa gẹ Tyson kọ́ máa gẹ dọ́gíláàsì kóhun náà máa la pátì sórí bí ọkùnrin gbogbo múra eléyìí odidi ìbínú ọlọ́run ni o ká sọ ṣe tóró ti wà nínú hadithi nínú àwọn ọmọ náà nínú àwọn tọ́lọ̀ ń bínú sí nínú àwọn tọ́lọ̀ ń ọba àlekè ọlá tó gbé ṣépè òun ni gbogbo àwọn ọkùnrin tí wọ́n bá ti múra nínú hadithi ànábìjọ́ ń yé wa pé làánà lọ́wù almutashabihati minan nisa birijal, walmutashabihina minan rijali bin nisa anabi lọ́lọ́run bínú sí ó ṣẹ́bi lé àwọn obìnrin tó ń ṣe bí ọkùnrin àti àwọn ọkùnrin náà tọ́já sí pé bí obìnrin òun làwọn ń múra ẹ̀yin òbí ẹ̀ mójú táwọn ọmọ yín gbogbo àwọn ọmọ ló ti do níyàwó kanú òlù gbogbo àwọn ọmọ ni wọ́n ti dìdàkudà fẹ́ẹ̀wá rí bí gbogbo àwọn ọmọ ọkùnrin bá ṣe ń múra lónìí ní bí obìn fẹ́ẹ̀rá àwọn ọmọ yí omi máa ṣe wọ ṣòkòtò káàkiri inú ìlú ni ẹ̀yin òbí yóò bá gan ìran tó nítìjú yóò bá yóò bẹ́ẹ̀ máa ṣe bí ẹranko Yorùbá máa ń múra nímúra ọmọlúàbí ni nínú ẹ̀yà láyé tí wọ́n ọmọlúàbí ń bẹ lára rẹ̀ yóò bàjẹ́ kan ń bẹ sáwọn ọmọ yín wá níwọ̀ ọmọlúàbí láàbáyìí torí náà ẹ jẹ́ kálukú wa ká sọ́ra àwọn tó lè fa kí ìbínú ọlọ́run kó wọlé tọ̀ wá ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àáfàá lára àwọn àṣẹ́sí tá a tún gbọ́dọ̀ sọ́ra fún àlùwáṣímù náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jàmá nínú rìwáyà míì làánà lọ́wùlì wàṣímàt wàlìmùsà òṣìmàt sẹ́ẹ̀rí gbogbo àwọn obìnrin tọ́já sí wípé wọ́n máa ń kọ nǹkan sára wọn èyí ò lẹ máa ń pè ní tàtù sẹ́ẹ̀rí ẹ̀rí pẹ́nu tí yorùbá náà máa ń ṣe ń gbà yẹn tí ẹ̀sìn jí oyé wa pé kódà kódà àwọn èèyàn tó ṣe látara àfẹ́ ọlọ́run wọ́n lè kọ alhamdulilayi sínkún ọmọ ìmọ̀ ya nǹkan sára ara ń tọ́ máa ń fàbínú ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo à ń ṣe tàtù à ń ya nǹkan à ń yà sápá à ń ya ejò ibùn kakọ alihamudulilayi kakọ láìláì làlá òkè ṣe ń tọ́ da ara ń tá a gbọ́dọ̀ jìnnà sí ni ìmọ̀ fáìlì eyín ó sínú àti gbogbo àwọn tó bá jọ báyìí alimotaga jirati lèkálkìlá gbogbo àwọn tó bá ti yí ẹ̀dọ̀ ọlọ́run po bíi ká máa bóra bíi kéèyàn ọ̀fẹ́ yí àwọ̀ padà kó ní bọ́ọ̀lù ọ̀hún ṣe dóhun dúdú ọ̀tóhun lọ́rùn òun fẹ́ dèèbò ọlọ́run tó dọ́ ọsá áfíríkà tó sì ní odúdú ọmọ pé n tó lóore fún ọnu ẹ̀jẹ̀ asọ̀ra àáfàá ló tún kó sínú ìmá fi irun kún irun ẹ̀yin obìnrin lélẹ́yìí bá wí gbogbo àwọn obìnrin tá ń fi irun kúnrun kán mọ̀ wípé ara tó ń fa ìbínú ọlọ́run òun ni ẹ̀yin ọkọ ìyàwó ẹ mójú táwọn ìyàwó àtàwọn ọmọ yín ẹ má jẹ́ wọn máa fi runkunrun à ń sàtàṣímẹ́ǹtì à ń gbé wíìgì sórí à ń ṣe bob marley àti gbogbo àwọn oríṣiríṣi irun táwọn obìnrin máa ń ṣe àwọn obìnrin mùsùlùmí ẹni ọlọ́run èyí máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ gbogbo eléyìí ṣe ká fi lè sọ́ra fún àwọn nǹkan tí ó ń fa ìbínú ọlọ́run àwa tá a jọ́kùnrin náà à ń gérun apá kan à ń dápá kan sí. Si gbogbo eléyìí èsè ìlànà àwọn ẹni ọlọ́run ìlànà àwọn tọ́lọ́run ọba àlékè ọlá tó ń bínú sí òun lélẹ́yìí àáfàá ní ẹjẹ́ àti fikún àtàtúfíìf ìmọ̀ dín òṣùwọ̀n kù ara ń tó ń fa ìbínú ọlọ́run ni wáyé ló ń lè mọ̀tọ̀ fìfì àlẹ́dínà ìdáktálú àlànà sí ẹ kò sásìkò sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ ń dóṣùwọ̀n kù òṣùwọ̀n kóńgò ìbínú ọlọ́run lẹ́ ń kọ lẹ́tà sí wọn nínú àwẹ̀ lẹ́yìn àwẹ̀ ẹja túbá ẹmọ́dì ó sùnwọ́n kóngógùn ẹ̀yin tẹ́ ń ta epo lítà epo yín ẹmọ́ àjọsí rẹ̀ ẹ̀yin tẹ́ ń ta sọ ìtẹ́ fi ń wọn aṣọ ẹmọ́ àjọsí rẹ̀ gbogbo ń tọ́bá jọ mọ́ nǹkan à ń ta nǹkan òsùnwọ̀n ni o à ń wọ̀n ni pẹ̀lú kóngò à ń wọ̀n pẹ̀lú mítà lítà kìlómí gbótẹ́bàrí ẹ máa fi wọn nǹkan kò gbọ́dọ̀ sí jàǹbá níbẹ̀ ìwọ̀nba tá a lè sọ ó tó kù tó pọ̀ ṣùgbọ́n kìí ṣe àsìbáàbù gọ́dọ̀ bíi láì nìkan òun la fẹ́ fókọ́ọ̀sì lọ́dọ̀ yìí abẹ́lọ́ mọ̀jà àríbínú rẹ ìwọ̀nba tá a sọ ẹ̀yẹn rúṣin ọlọ́run ó tó ká fi wọn gbogbo àwọn àwà tí ọ̀dà gbogbo àwọn tó lè fa ìbínú ọlọ́run ọlọ́run jẹ́ àríyànú rẹ o pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run á tún gbìyànjú náà àwọn nǹkan tó lè fàyọnú ọlọ́run náà á tún wò nínú rẹ̀ kọ́lọ́run kó sọ wa kó sì jẹ́ kí á máa bẹ pẹ̀lú dáadáa ilé ẹ̀kọ́ muflihun high school àwọn náà sonígbọ̀wọ́ ètò tẹ́gbọ́ yìí ètò almuflihun wọ́n ní kábà wọn kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí anú arọ́mọ̀dán lecture wa yóò wáyé ní saturday april 16 2022 tá a wà yìí ní new site wa ní adibola street muslim masfala road kò jìnnà síbi site wa tẹ́ ẹ ti mọ àdúgbò kan náà ni wọ́n jọ wà bẹ́ẹ̀ débẹ̀ wọn ò mú yín lọ dr wa rọ̀fí àdìsábà lò láti ìlú ọ̀yọ́ àwọn ni wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa tẹ̀kùwínú libaitil muslim sísọ ilé wa dílé mùsùlùmí mazul mufulin al-islami ilé ìkọta ní káwọn ọmọ ní kéwú àwọn náà wọlé ní saturday may 14 ẹ jẹ́ káwọn ọmọ yín àti àwọn èèyàn yín káwọn náà wá darapọ̀ títí òru ọ̀la táàtùn máa pàdé lórí ètò yín ètò wa ètò al-muflihun ìlànà ilẹ̀ islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh